الرقيب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحابته ومن تبعهم بالإنسان إلى يوم الدين ní àná ibi tí a bá tẹ̀síìrì dé òun náà ni suratu Shu'ara aya eighty three so ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ tafsiri ní òní abẹ́ ọlọ́run bá kí ọlọ́run bá kí ó sọ di ìrọ̀rùn fún wa أعوذ بالله من الشيطان الرجيم رب أبلي لي حكما وعليقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي كان من ولا تجزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمؤمنين للمتقين وبرزت الجحيم للغاية ọba wọn bá sọ̀rọ̀ nílò nínú tẹ̀síìrì wa ti tò ní. ní àná ọlọ́run bá ti ṣàlàyé fún wa nípa bí anabi Ibrahim alayhi salatu wa salam bí ó ti jẹ́ ẹ̀dẹ́rẹ́ pé ó ń ṣe wáàsí fún àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn rẹ̀ tí wọ́n sì gbà lẹ́yìn ìgbà tó ṣe wáàsí tán fún wọn tí wọn ò gbà tó béèrè àwọn béèrè lọ́wọ́ wọn tí wọn ò gbà ó ṣàlàyé àwọn sìfàtúlọ́ọ̀ àwọn òròyìn ọlọ́run ọba ó ṣàlàyé ẹ̀ fún wọn lẹ́yìn ìgbà tó sọ ilé ìtàn ànábì Ibrahim wa bọ́ síbi àdúrà láti lè máa fi yé mi àtẹ̀yìn wípé àwa tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ nígbàgbọ́ nínú àdúrà ẹni wà lórílẹ̀ ayé yóò ní pé ọlọ́run bá ti kádàrá gbogbo nǹkan tán yányán so òun ò ní máa jẹ́ ẹni tí ó máa ṣe àdúrà mùsùlùmí tí ò bá máa ṣe àdúrà irú ẹni bẹ́ẹ̀ tó lóun ò ní bẹ lọ́rùn rárá o lè ṣe sábàbí fún kọjá ní iná látara bẹ́ẹ̀ nítorí wípé ọlọ́run ọba gangan nígbà tó ṣe wípé ó sọ fún wa pé òdìhún ni asẹ̀jìbùlákùn ọlọ́run ní ẹ pè mí máa dá yín lóhùn ọlọ́run wa ni wàlẹ́dínà yẹsẹ̀kbìrúnà an ìbàdàtì ọlọ́run wa lo ìbáàdà bẹ́ẹ̀ àmọ́ àwọn afá sọ pé ọlọ́run àti gbogbo àwọn tó bá ti ṣagídí wípé àwọn ò ní jọ́sìn fún mi jọ́sìn fún mi yẹn ni pé àwọn ò ní bẹ̀ mí ọlọ́run ọba ọlọ́wà ní ṣàìdìkùlù nàjà ànàmà dáàkiri ọlọ́nirú àwọn ẹni bẹ́ẹ̀ inú nàjà ànàmà lòun kò wọ́n sílẹ̀ tí ó yẹ pẹ̀rẹ́ bẹ́ẹ̀ so àwọn tá a jẹ́ mùsùlùmí a máa ń ṣàdúrà gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ọba máa ń ṣàdúrà àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run ọba ti sọ wọ́n di ẹni tó ṣe yí pé ó ti jẹ́ kó yé wọn ó rán màláìkà sí wọn ọkàn wọn balẹ̀ pé ẹni ọlọ́run làwọn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà wọn àlọ́ bẹ́ẹ̀ lọ́gbọ́n ìnú ayé ọlọ́run ló tún wọn ṣàdúrà èyí sọ bóun ti tóbi jù òun ò ní ṣàdúrà ìgbà àti ń ṣèbàdà ní sá ó bẹ lọ́wọ́ bá lórí gbogbo nǹkan rẹ lórí ara rẹ lórí ọmọ rẹ lórí gbogbo nǹkan lọ́bẹ̀ lọ́wọ́ bá rẹ so tí a bá fẹ́ ṣàdúrà náà wọ́n máa ń fẹ́ kọjá pé àdúrà ọ̀dọ̀ yẹn náà lèyìn ó ti bẹ̀rẹ̀ so tí a bá bẹ̀rẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ àdúrà látọ̀dọ̀ ara yẹn nígbà tí a bá ti ṣe ẹ̀yìn fọlọ́wọ́ ọba tó ṣàṣàládù fáànà bíi so kéèyàn bẹ̀rẹ̀ àdúrà látọ̀dọ̀ kíni o ara rẹ̀ so ara ẹ̀kọ́ tá a tún rí lọ́dọ̀ kíni o anabi Ibrahim nìyẹn so wọ́n bọ̀ wá padà wá ṣàdúrà fún bàbá rẹ̀ so ṣùgbọ́n kò kọ́ ọ́ tì síwájú. Si ara ẹ̀ lọ́kọ́ sí kí ni o lọ́kọ́ ṣe àdúrà fún so àdúrà lọ́kọ́ ṣe òun náà ni èyí tí a fẹ́ kà yìí ó ní rọ̀bì abli hukman ó ní ìwà ọlọ́run ọba mo bẹ̀ ọ́ fún mi ní àgbọ́yé ẹ̀sìn dáadáa fitami lọ́rẹ abli hukman ọlọ́run fitami lọ́rẹ àgbọ́yé ẹ̀sìn ìmọ̀ yẹ bí náà bá sì túmọ̀ ẹ̀ ó ní wàhùwà lẹ̀ ìlmù ó ní ìmọ̀ ó ní ìmọ̀ yẹn náà ní àgbọ́yé ẹ̀sìn kọ́lọ́n bá fi tàwọn lọ́rẹ̀ mo lè ṣàlàyé lẹ́nà díẹ̀ lánàá fún wa wípé àgbọ́yé ẹ̀sìn ó ṣe pàtàkì púpọ̀ jù torí pé ẹ̀sìn yìí la máa lò lọ́díjọ́ gbẹ̀dẹ̀ àlùkè àmọ́ ẹ̀dẹ́ kéèyàn kọ́ máa tọrọ náà àdúrà èèyàn ààrẹ náà nìyẹn pé kéèyàn ní pé kọ́lọ́n fún lágbòye ẹ̀sìn òṣìṣẹ́ ọlọ́ba máa tọrọ wípé gbogbo ohun tí àwọn èèyàn bá ń ṣe fàǹfà ẹnu lé lórí ọlọ́run mọ̀jẹ̀ ọmọ bá ń fi yé mi pé etí ibi tó yẹ kí n máa lọ nìyí lóṣù ọlọ́mọ gangan táwọn yẹn bá ń ṣe fẹ́fẹ́ nílé kọ́lọ́mọ bọ́ máa jẹ́ kó jẹ́ pé èyí tí màá pé èyí tí mo bá mú báyìí kó máa yé ìrẹ́wé kí ni orí ò máa jẹ́ tó ṣe déédéé jù àwọn tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ àdúrà bẹ́ẹ̀ láti máa ṣe bẹ́ẹ̀ tó pèsè ọlọ́mọba náà ti sọ yí pé mọ́ni àràdàlọ́wọ́ bí khayran yufaki òfìdí ẹ̀ẹ́dọ́lọ́wọ́ bá bá gbèrò dáadáa rò òun náà ni pé ọlọ́wọ́ bó fún ní àgbọ̀yé nú ẹ̀sìn oore kọlọ bá wẹ́ẹ́ gbèrò oore rò yàn ìjọba wọn bó fún yàn náà ni pé èèyàn ó yé yẹnu ẹ̀sìn so àdúrà tí mùsùlùmí gbọ́dọ̀ máa tọrọ ni àdúrà pé ọ̀rọ̀ àlìkíámà mùsùlùmí bẹ́ẹ̀ náà fún aláàánú pé ọ̀rọ̀ àlìkíámà olóbọ̀rọ̀ ọkọ̀ jẹ́ ẹ̀lòmúdé ara fẹ́ ṣàdúrà wọ́n fúnra rẹ̀ má láti lé ayé má láti lé ayé ń ná ìwọ mo máa lékún sí ìyẹn kó wáyé gbà wọ́n lọ́wọ́ bá mo mo mo fẹ́ lówó mo fẹ́ ṣe kankan so eléyìí ni ó kọ́ jẹ́ pàtàkì fún wa ó ní abli hukman ìwọ náà fún mi lọ́gbọ̀ yẹ́ẹ̀sì ọkọ̀ tó wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ẹnu wa ni wá àlẹ́ ekun ní bí sọ́ọ̀lì lẹ́yìn wá gbà náà àdúrà kejì tí anabi Ibrahim tọrọ alayhi salatu wassalam ó ní pé ìwọ ọlọ́run ọba àwọn ènìyàn kan jẹ tí wọ́n ní ire gbogbo àwọn ànábì ọlọ́ba ẹni ire làwọn náà ẹni ni ọ̀rọ̀ tó kó gbogbo nǹkan sínú pátá yányán ó ka ànábì ọlọ́ba sínú ó kó gbogbo àwọn tí àwọn wọn gbogbo wọn náà ẹni ire náà wọn bá ní gbogbo àwọn tó bá ẹni ire ibi wọn bá ó sí inú ẹni inú orí tí ti tíwẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ọba àdúrà àwọn ò kì í yẹ kò kì í gbòyìn pé ìwọ ọlọ́run ọba fi wá pọ̀ pẹ̀lú àwọn ẹni ẹni làwọn náà ìwọ́n wò ní kára wọn sẹ́ni re èyí sọ pé òun ti mọ́ tàkì àti wà lálìjọ náà àyílá kan fẹ́ fà wọ́n nù bẹ̀ èèyàn bọ̀rọ̀ sọ́bà láíláí yóò tún máa bẹ́ẹ̀ bí kọ́lọ́hún ṣe kí ni o kọ́lọ́hún fún sinú àlìjọ náà ni ni wà á lẹ ekun ní bí sọ́ọ̀lì ìwọ ọlọ́run ọba ìmọ̀ ibi tó o bá kó àwọn ẹni re sí ọlọ́run ọba dèmi náà pọ̀ mọ́ wọn sọ anábì ibrahim bẹ lọ́wọ́ bàbá ẹ̀ pé kọ́ lọ́wọ́ bó ṣe lè fún un náà. waj'al li lisana sidqin fil akhirin. lẹ́yìn wá gbà náà anábì ibrahim wá tún wá tọrọ lọ́dọ̀ ọlọ́run àdúrà tó wá tọrọ eléyìí àdúrà tó jẹ́ yí pé wọ́n ní kò sí ní tó burú bẹ́ẹ̀ kẹ́hìn ní tọrọ bẹ́ẹ̀ wàjálì lìsánà sídìkìn ó ní lìsánù tó wà ń bẹ̀ yẹn ó rẹpísẹ́ǹtì kọ́ọ̀lù ní ahọ́n ní jẹ́ lìsánù so nǹkan tí ń jáde lórí ahọ́n òun náà ní kí ni o àlìkọ́ọ̀lù ntí ní ọ̀dọ̀ àwọn tó bá ti jẹ́ pé àwọn tó ń jẹ́ àwọn lágbáwá ẹ̀kọ́ tí wọ́n ẹ̀kọ́ tí wọ́n máa tí wọ́n níbẹ̀ ni àlìbàlágọ̀ so a máa kọ́ yàn yìí pé ìgbà mìíràn ló jẹ́ pé ọlọ́run lè ní pé àwọn tí ọba dábàbí sínú àlìjánná wọn ó máa wà nínú ìdẹ̀ra ìdẹ̀ra ìdẹ̀ra kọ́nà èèyàn lè wà nínú ìdẹ̀ra ìdẹ̀ra ò ṣe é fojú rí lọ́wọ́sọ ní nǹkan tó ń ṣẹlẹ̀ ní ààyè yẹn gẹ́gẹ́ rán ààyè yẹn gẹ́gẹ́ rán bá gbà lérò pé wọ́n wà nínú àlìjánná kékeré wọ́n wà nínú ìdẹ̀ra ìdẹ̀ra lọ́rùn nǹkan mọ̀ wá ni. níbi bí àwọn ni wọ́n lè bẹ̀ ṣùgbọ́n so àwọn ni wọ́n lò bẹ́ẹ̀ màálù ni wọ́n lò ṣùgbọ́n nǹkan àlíyà ni nǹkan tẹ́ gbà lérò bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ ni pé ìwọ ọlọ́run ọba ṣe fún mi kọ́ọ̀là sídìkìn wàjì àlè kọ́ọ̀là sídìkìn ọlọ́run ṣe fún mi ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ òdodo kó jẹ́ pé gbogbo èèyàn ti bẹ lórílẹ̀ ayé ládùúgbò tó fi délẹ̀ pàtà yanyan ọ̀tún ò máa mi ọ̀rọ̀ òdodo ni fìlẹ̀ áàkìrì gbogbo èèyàn tí ó bá máa sọ̀rọ̀ anabi ibrahim kó máa sọ yìí pé ah anabi ibrahim bóun ti anabi ibrahim wọn kó wọ́n má rí àìdá mi rárá kò sí àwọn anabi ọlọ́run ọba tó wò ráì dá rẹ̀ ìmọ̀ lórí anabi sàlám àyàn sì tún sọ pé wọ́n sì tún ṣe kí ni o wọ́n sì tún sá ìdá rẹ̀ ìgbà tó wà láyé wọ́n sá ìdá rẹ̀ ọ̀dọ́ wọ́n sá ìdá rẹ̀ ṣùgbọ́n anabi ibrahim alisatu wasalam ẹni ẹ kò sá ìdá rẹ̀ torí pọ́lọ́n bá gbàdúrà rẹ̀ òní wájú alisana sídìkín fil àkìrín ọlọ́run fún mi ní ọ̀rọ̀ òdodo káyọ̀ máa sọ̀rọ̀ òdodo pa àmì pílẹ̀ àkìrí àwọn tí wọ́n bọ̀ lẹ́yìn tí wọ́n bọ̀ lẹ́yìn ni ọlọ́run jẹ́ wọ́n máa sọ pa àmì dáadáa ni. sànà Ibrahim ó tọrọ bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ ọlọ́run ọba wọ́n ní àáfàá ni pé wàkọ̀dì sàjábà lọ́wọ́ tààlà lọ́wọ́ àìsùn ìtàmà àlùl àdìyàn alàsànà yìí àlẹ́ ọlọ́run ọba gbàdúrà rẹ̀ torí pé gbogbo àwọn èèyàn tí wọ́n bá wọn ń ṣẹ̀sìn kò sẹ́ni tí yóò sàbí tàbí Ibrahim sera rẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀ṣẹbọ wọ́n ní arábí Ibrahim wọ́n ní ara àwọn ni <laughs> àwọn tí wọ́n ń sọ tí wọ́n ń ṣẹbọ tí wọ́n ń forí balẹ̀ fún ère wọ́n ní anábì Ibrahim wọ́n ní ara wọn ni kódà ìṣọlọ́ba wọ ìṣọlọ́ba wọ mọ́kà ìbàdàn gba mọ́kà wọ́n fi wọ́n ṣeré kálẹ̀ náà gbé anábì Ibrahim báyìí tí wọ́n ní anábì Ibrahim làwọn yá alẹ́ lẹ́yìn èyí ò kì í fọ́tò àwọn anabi wọn anabi Ibrahim wọn wá gbé kí anabi wọn mú ajé wọn gbélé lọ́wọ́ pé anabi Ibrahim ló máa ń sọ pé àwọn pé téèyàn bá fẹ́ travel náà bí ká travel àbí ká má travel ah ìṣọlọ́wọ́n bá ní ẹwà àwọn kèfèrí ó ti ṣe fáwọn kèfèrí wọ́n lè kúrò máa anabi Ibrahim wọ́n sọ pé anabi Ibrahim wọ́n ní wà máa kánà nínà lè mọ́ ṣeré kín tó pé àwọn ọ̀sẹ̀ bọ́gán sọ pé àwa la ní Ibrahim àwa àwa la tí wọ́n fẹ́ràn rẹ̀ bàjẹ́ pé àwọn àwọn onígbà náà Ibrahim so lẹ́yìn wá gbà náà àwọn tí wọ́n jẹ́ àwọn Yahudi àwọn náà sọ pé àwọn ṣe kí ni o àwọn làwọn ní Ibrahim àwọn tí wọ́n jẹ́ àwọn Nasara àwọn ìlú wọn àwọn ní Ibrahim wọ́n á ń ṣàfihàn ara wọn sí pé àwọn lá ní Ibrahim àwọn kan sọ pé Ibrahim wọ́n ní Yehudi ni Yehudi ni anagẹ́gẹ́dìrà nasara ní Ibrahim àwàlá ní Ibrahim ọlọ́run bá wá sàlàyé fún wa pé sáwọn eléyìí dìdìrì ni alẹ́ Ibrahim tẹ ẹ ní ẹ̀yìn lẹ́ni alẹ́ Ibrahim yìí ó ti exist kí Musa tó dé àwọn tó ń jẹ́ Yẹ̀húdí ni àwọn Júù àwọn tó ń tẹ̀lé Musa alẹ́ Ibrahim ṣáájú Musa wálé ayé ó ti lè gba tirẹ̀ lọ́dọ́ yẹn ẹ̀yìn àwọn tó ń tẹ̀lé Jésù àwọn ni wọ́n ń jẹ́ kí ni o àwọn nàṣọ́rọ́ ànábì Ibrahim ti ṣáájú wọn ó ṣe kí ni o ó ti wá ṣe ẹni bá èèyàn wà ní ara wa ni tó ti wá ṣáájú ẹ̀mí ẹni bá wá lẹ́yìn lè ó pè lára èèyàn ọlọ́run ni wà máa kánà Ibrahim. Ibrahim yahudiyan wàlá Ibrahim ẹ e ṣe yẹ̀húdí ọlọ́run ọba ní ànábì Ibrahim kì í ṣe nàṣàrà ọlọ́ni kò ṣe bẹ́ẹ̀ kò ṣe jù ọlọ́ni kánà àníyàn musliman ọlọ́ni anabi ibrahim ẹbí jẹ́ pé kò sí ẹ̀sìn rẹ́dẹ̀rẹ́dẹ́ kò bó sa kò kò kò kò dẹ́ni gẹ́gẹ́ pọ̀ mọ́ lọ́hùn ẹni tó níìtì ni musliman ẹgbẹ́ mi sẹ́yìn so ẹni tó yẹ kó ju ọwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fọlọ́ ni. wọ́n máa kà á náà nínú ọlọ́run wà máa káàárọ̀ mí náà mushrikin ọlọ́run kò tún sínú àwọn ọ̀sẹ̀ bọ̀ ọ̀sẹ̀ bọ̀ náà ń pè mọ́ra wọn ọlọ́run kò sínú àwọn ọ̀sẹ̀ bọ̀ so lójú bá tàn án mẹ́tẹ̀ẹ̀ta làwọn ibi sọ yìí pé àwa mùsùlùmí àwa gẹ́gẹ́ lálẹ́ tó sànàbí Ibrahim lálẹ́ tó ká máa sàbí ti àwa sànàbí Ibrahim torí pé ẹ̀sìn kíní àwọn ẹ̀rọ ni àwa nítorí pé gẹ́gẹ́ Ibrahim pílẹ̀ lónìí àwa ìlà ọ̀rọ̀ nọ́ọ̀sì ibrahim ẹni tó lẹ́dọ̀ sọ́dọ̀ bí ibrahim lálẹ́bí náà tàbà òwò tó wá fẹ́ lẹ́dọ̀ sí ibrahim ó tẹ̀lé tí ibrahim bá ṣe tó bá tó ṣe lẹ́lẹ̀ lálẹ́bí náà tàbà àwọn ibrahim àwọn ẹni tó lẹ́tọ̀ ibrahim lọ́nà ní kọ́kọ́ dábẹ́ láyé ní gbogbo báwọn ọkùnrin ti ń dábẹ́ àwọn júwèé dábẹ́ wọn ò tẹ̀lé ibrahim lálẹ́bí náà tàbà òwò àwọn tó bá tẹ̀lé ibrahim ni so Ibrahim lọ́wọ́ ọba ní kókó ṣe áàjì láyé ta ló ń ṣe áàjì nù wọn ìjọba ọba ọ̀nà wọn ni lọ ànábì Ibrahim lọ́wọ́ ọba ní kó ṣe áàyò làwọn mùsùlùmí ṣe so àwa ẹni tó tẹ̀lé àwọn tó ń wà láyé Ibrahim tó ń tẹ̀lé Ibrahim wọ́n lẹ́tọ̀ọ́ sí kí wọ́n máa ṣàfihàn ara wọn pé Ibrahim ara wa ni lẹ́yìn àwọn tá a jẹ́ mú mìíní láti kí ni o àtúndẹ̀tọ̀ sí ànábì Ibrahim kí wọ́n máa fi bẹ́ẹ̀ so ànábì Ibrahim tọrọ àdúrà lọ́dọ̀ ọlọ́wọ́ bá so ó ní wájú àlè lìsánà sídìkì so ó ní wájú àlè lìsánà sídìkì wájú àlè lìsánà sídìkì fìlà á wájú àlè lìsánà sídìkì fìlà á ìwọ ọlọ́run ọba ṣe fún mi lìsánà sídìkì ọ̀rọ̀ òdodo ní káyọ̀ máa sọ ń pa mí kò tí ì sẹ́ni náà kò tí ì sẹ́ni kan tí ó máa náwó fún gbogbo ayé yìí tí wọ́n ní pé ó náwó náwó náwó náwó náwó náwó kọ́ wa ní kò láì dá kankan lára àwọn èèyàn ó tún sọ pé kínní kan tún so àwọn bí tó ti rówó nǹkan náà àbẹ̀bí kankan wọ́n ó fi àìdá kankan bọ́lá bá idán mi èèyàn nìyẹn àlẹ́ ìgbẹ́ mi lọ́lọ́ bá tó jẹ́ kó yàtọ̀ láàrin gbogbo àwọn mi èèyàn tó gbé bẹ́ẹ̀ lọ́wọ́ bọ́lá bá dé gbàdúrà yẹn sọlọ́bi jẹ́ pé èèyàn náà máa bẹ lọ́hùn pé nǹkan tí téèyàn bá kúrò lórílẹ̀ ayé kọ́lọ́ jẹ́ kéèyàn fi ọkọ̀ rere lẹ̀ sanawul hasan sanawul hasan wọ́n bá fún lágbàdo ti lọ wọ́n máa pe anabi ibrahim ní bàbá àgbàgbọ́ ìyẹn náà máa bẹ lọ́wọ́ ọba ìyẹn wò wípé bàbá ti wà láyé tèmi láyé nìkan ló wá lò wọ́n bá kú tán kéèyàn máa sọ pé àtún kútukú òun lọ́nà ọ̀run pé kò lẹ́yìn òun kó máa pe òun lẹ́nu ire kó máa pe òun lẹ́yìn gidi àràkọ́sí ta kọ́lá dára anabi ibrahim ni so anabi ibrahim tọrọ àdúrà ọlọ́run bá dé gba àdúrà rẹ̀ so àwọn ọmọ èèyàn náà lè máa tọrọ àdúrà bẹ́ẹ̀ kí ọlọ́run bá ó gba kó jẹ́ kí àwọn àwọn oríṣiríṣi nǹkan tó bá jẹ́ àwọn nǹkan dáadáa lé ayé ẹni pé ọlọ́run jẹ́ àwọn èèyàn máa fẹ́ràn mi kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ káyọ̀ mọ fẹ́ràn àbí dáhùn èèyàn mọ kí wọ́n mọ kí wọ́n bá ti rí mi kí wọ́n mọ dùn sí mi so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ so àná Ibrahim tọrọ àdúrà ìpè gbogbo àtàwọn èèyàn bá ti ń gbórúkọ òun báyìí kí wọ́n mọ mọ fi ẹnu àléébù kan òun kó jẹ́ pé ẹnu ẹ̀yìn òní ọmọ ṣe kíni o òní ọmọ fi kan òun Ọlọ́run bá sì gba àdúrà náà bẹ́ẹ̀ tó jẹ́ pé kí wọ́n mọ fi ẹnu ẹ̀yìn kí wọ́n mọ fi kan ànábì Ibrahim náà. واجعلني من ورثة جنة النعيم àwọn tó bá di jáwọn ànábì ọlọ́run ọba kò sí ni àjẹ́nà ni ó mú láyà wọn torí pé gáyà nìyẹn <laughs> àjẹ́nà ni ó mú láyà wọn ó ti wọ́n tọrọ àjẹ́nà ló kéde tẹ́lẹ̀ wọn àlẹ́ ní ibi sọ̀lì ìn tó wọ́n gbé wa ẹjẹ́ inú tọrọ àjẹ́nà sí dáadáa àwọn tí wọ́n á ní bí ìlú ìsìn àjẹ́nà ò mú láyà wọn mọ́ àjẹ́nà ò mú láyà wọn àjẹ́nà àárẹ̀ káti ọkọ̀ sí ilé ayé yìí náà so àwọn tó jẹ́ àwọn ẹni ọlọ́run ọba tó ṣáájú lọ àlìjẹ́nà ló mú mú láyà títí wọn ló fi jẹ́ pé anábì Ibrahim àdúrà tí anábì Ibrahim tó padà wá ṣe òun náà ni wípé àdúrà wípé bóòlù òun ó tún ti wá jẹ́ ẹni tó ṣe pé yóò jẹ́ ẹni àlìjẹ́nà ó ní wàjẹ́ àlìní ìwọ ọlọ́run ọba ṣe mí mi ń wára sàtìjánìtì nàìyìn ṣe mí ní ìkan nínú àwọn tó ṣe yí pé wọ́n ó jogún àlìjánà nàìyìn àjánà onídàá àwọn akẹ́kọ̀ọ́ wọn ni wọ́n jogún àlìjánà tó yẹ pé ó kún fún ìgbádùn ọlọ́run tèmi náà wà nù wọn lóbi jẹ́ pé àwọn tó bá ti jẹ́ mùmínì wọn ó jogún àlìjánà ní ìjogún ayérayé èèyàn lè jogún nǹkan láyé kó tán ṣùgbọ́n ìjogún eléyìí ṣe jogún kan tí tán ọlọ́run bójú kan máa bẹ́nu àdúrà jẹ́nà àdúrà àlìjẹ́nà wọ́n ó máa bẹ́ńbẹ́ lọ gbére ó ti di tiwọn ọlọ́run bá ló fún wọn wọ́n jogún ẹ̀ nìyẹn ọlọ́run bá fún wọn ni ọlọ́run ló ní òtún wá fún wọn pé kí wọ́n jogún ẹ̀ ọ̀nìjẹ́mi náà jẹ́ kan nínú àwọn tó ṣe yí pé wọ́n ó jogún àlìjẹ́nà yìí tẹ́kọ̀ wọ́n máa bẹ́ńbẹ́ lọ títí ayérayé títí ayérayé kọ́lọ́run bó ṣe so ó tọrọ àlìjẹ́nà níwájú ọlọ́run sọ àti ajẹ́ ọlọ́run ni àwọn èèyàn kan wà tí wọ́n jáde pé kò sẹ́ni kò ní kéèyàn tọrọ àdúrà kò ní kéèyàn tọrọ àlìjánná ọlọ́run bá lórí lọ́wọ́ abẹ́ fìyàn sáájú ó fìyàn sáájú adé fìyàn kò ní fìyàn bẹ́ẹ̀ á tọrọ àlìjánná ni ṣùgbọ́n àdìsí ti fìdí múlẹ̀ àdìsí tí ò sí èméjì ń bẹ ló fìdí múlẹ̀ pé kéèyàn máa tọrọ àlìjánná nǹkan tó gbà ni òṣìṣẹ́ ọlọ́run ọba ní gbogbo ẹni tó bá lè máa ṣe àdúrà yìí màá sáàlọ̀ lọ àlìjánná tàṣàlásà mọ̀rọ̀ ẹ má fi mí sí àlìjánná tó bẹ lọ́wọ́ba tó ní pé ìwọ ọlọ́ba Allahumma inni as'alukal janna wastajiru bika minan nar tó lè sọ gbólóhùn yẹn lẹ́ẹ̀mẹ́ta tó jí láàárọ̀ tó dẹ̀sọ́ lẹ́ẹ̀mẹ́ta Allahumma inni as'alukal janna wastajiru bika minan nar tó lè máa sọ gbólóhùn yẹn lẹ́ẹ̀mẹ́ta láàárọ̀ tó bá ti sọ gbólóhùn yẹn ní ẹ̀ẹ̀mẹ́ta wọ́n ní qalat al janna àjẹ́nà sọ̀rọ̀ ọlọ́run bó fún àjẹ́nà tó bá ti ń sọ̀rọ̀ yẹn làjẹ́nà sọ̀rọ̀ tí wọ́n sọ pé ìwọ ọlọ́run ọba ẹni tí ń bẹ ọ yìí o ìwọ ọlọ́run ọba àdìkílì wòlé jàǹnà ọlọ́ba àfikún sálì jàǹnà yóò wọnú mi àjànà kò sọ bẹ́ẹ̀ níwájú ọlọ́run tó yàn bá ti ń sọ bẹ́ẹ̀ lójoojúmọ́ tó yàn ti sọ pé wà sẹ̀jírù bí náà bẹ́ẹ̀ náà ni náà sọ pé ìwọ ọlọ́run ọba ẹni tí ń bẹ ọ yìí o àjírí òmìnira náà ọlọ́mọdé téèyàn bá gbádùn nílé ayé yìí tó kọ́lé tó ra mọ́tò tó ṣe gbogbo ẹ̀ tọ́lọ́ bàbá gba gbogbo ilé yẹn kúrò lọ́wọ́ rẹ̀ tí ò ní nǹkan kan mọ́ irú ẹni yẹn kò ní rántí gbogbo àwọn ìgbádùn tó ti gbádùn mọ́ téèyàn bá lòun gbádùn ilé ayé tó pàdánù àlìkíámọ̀ èèyàn ò lè rántí gbogbo ìgbádùn àlìkíámọ̀ mọ́ ọlọ́ni ìgbàdáwọn èèyàn bá dé àlìkíámọ̀ kà á náwùn yawma yarawna àlámùyẹlìbáṣùn ìlà àṣìyàtàn àdùhàhà wọ́n wo ilé ayé bí ìgbà tó jẹ́ wípé ilé ayé bí ìgbà tó jẹ́ pé a kàn lo ìrọ̀lẹ́ kan bẹ̀ ni ìrọ̀lẹ́ kan àbẹ́yẹn lo kí ni odò àbẹ́yẹn kan lo àsìkò odò alásán bẹ́ẹ̀ èyí ó gbà bí tẹ́yìn ti lo ọdún mẹ́fà tẹ́yìn ti lo primary school tó gbà bẹ̀ kọjá yóò dàgbà lẹ́gbẹ̀ẹ́ kan ṣe lé gbà bẹ̀ kọjá lásán ni tẹ́yìn ní rántí so àlìkẹ́ àmọ̀ nìkan lẹ́yìn kéèyàn so ká dẹ̀ máa tọrọ àdúrà lé lórí lára nǹkan tó pé ó innahu kana minad dallin. Ànábì Ibrahim wá ṣe àdúrà fún ara rẹ̀ lẹ́yìn ìgbà tó ṣe àdúrà fún ara rẹ̀ tán àtọ́mọ́ agbẹ́dẹ́ náà fẹ́ ṣàdúrà ara rẹ̀ lọ́wọ́ kọ́ ṣàdúrà fún sọ́gbọ́n ọba ṣàdúrà fún ara rẹ̀ tán ó wà bọ́ sọ́dọ̀ àwọn tó bá jẹ́ ẹni tó súnmọ́ jù sọ àrípẹ́ tó súnmọ́ ànábì Ibrahim jù níbí òun náà ní kí ni o bàbá rẹ̀ so bàbá rẹ̀ ni ó wá bọ́ sí. Si so bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe àdúrà bó bá fẹ́ ṣe dáadáa náà so wọn náà tó bá fẹ́ ṣe dáadáa wọn ọkọ̀ọ̀kọ̀ gbádùn ara rẹ náà káyọ̀ tó lè gbádùn ẹ̀ so lẹ́yìn ìgbà náà tó bá ṣe dáadáa fún ara rẹ ó ṣe dáadáa fún kíni o àwọn òbí rẹ lẹ́yìn náà ó ṣe fún àwọn tó ń jẹ́ àwọn ará tàbí Islam ti rán ní kéèyàn ṣe dáadáa nu èyí ṣe bí èèyàn tó yẹ pé yóò wá sọ pé bí ni èyí dánú lé ṣe Ọlọ́run ọba ò fẹ́ irú eléyìí Ọlọ́run pété bá fẹ́ ṣe dáadáa fàbdáwù bí máa tà fàbdá bí máa tà bẹ̀rẹ̀ láti bí àwọn tó ní ní family ibẹ̀ ni kí dáadáa rẹ ó ti bẹ̀rẹ̀ tó bá fẹ́ náwó gan ibẹ̀ ni dáadáa rẹ ó ti bẹ̀rẹ̀ wọ́n mọ̀ ọ́ lọ ná ta èèyàn tó wà lẹ́gbẹ̀gbẹ̀ àwọn family rẹ̀ wà nígbàdùn rẹ̀ òdìsẹ̀ nìkan tó lówó nù wọn wà lọ sàwọn èèyàn tó lówó ta kó lè bá a máa yìnyín eléyìí ò jẹ́ nǹkan tó dáa bẹ́ẹ̀ náà níbi àdúrà náà so àwọn tó jẹ́ àwọn family rẹ̀ ọ̀ ṣàdúrà fún kó ló ṣàdúrà fẹ́ nìkan kan tó wà ń ta so ló fi jẹ́ pé ẹ̀kọ́ nìyẹn tó lọ́ọ́ máa ń kọ́ àwọn àti àjẹmùsùn so wá ṣàdúrà fún bàbá rẹ̀ tó kí bàbá rẹ̀ ò gbà ó ní wọ́n fi lé àbí ìnáwó kánàmínà dọ́ọ̀lì ìwọ ọlọ́run ọba bá ń ṣàforíjì fún bàbá mi ìnáwó kánàmínà dọ́ọ̀lì nítorí pé bàbá yìí wọ lọ́hùn torí pé ó wà nù ìkànnú àwọn tó yẹ pé wọn ò mọ̀ náà ìkan nínú àwọn tí ó mọ̀ náà òun ni bàbá yìí jẹ́ so bàbá rẹ̀ ó wà ní àwọn tó ń ṣe ẹbọ sọ́nà ọba tó jẹ́ kèfèrí sọ́nà ọba so ìkan náà àwọn tí ó mọ̀ náà ni so àwọn àpá ẹ̀sìn wọn á ṣàlàyé fún wa yìí pé sáà lè ṣàdúrà fún kèfèrí ètò ìṣe mùsùlùmí kéèyàn ṣàdúrà fún so àwọn àfáà sọ wípé èyí tó kọ́pì dìmúlẹ̀ bíi pé a lè ṣàdúrà fún kèfèrí ṣùgbọ́n àdúrà kan náà la lè ṣe fún kèfèrí ó yàn pé kọ́lọ́mù fún fi mọ̀nà so gùfúrọ́ọ̀nù tí ànábì Ibrahim ń tọrọ ń bì ní pé kọ́lọ́mù fún fi mọ̀nà àdúrà kan náà la lè ṣe fún kèfèrí ń kọ̀rọ̀ mọ́ èyàn lè ṣe pé ṣàdúrà fún kèfèrí <laughs> èyàn lè ṣàdúrà fún kèfèrí nígbà tó wà láyé èyí sílẹ̀ sàdúrà fún gbàdúrà dikú tán torí pé bá dikú kékeré èyí lè sàdúrà fún ìdí Islam gbé wa nù òòrùn àná ni kò máa sàdúrà fún àwọn kèfèrí kan kò máa sàdúrà fún wọn ẹ bá ṣe dáadáa sí yóò kì ní tó bá ṣe dáadáa fún yóò kì ó ṣe gan tó bá ṣe dáadáa sí yóò kì í ṣokùnrin yóò kì fún ó ṣe so kò wá ní ṣe kí ni o so àìṣe kí ni o àìsàdúrà fún kèfèrí so wọ́n ní tí ànábì Ibrahim ṣe ń bí yìí òun náà ni wípé ó ó ó ó ó ó àìsàdìlọ́gbà kan bẹ́ẹ̀ fi sẹ̀rí pé àná ìgbọ́ ìmúṣà dúà fún kẹfẹ́tẹ́ wọ́n fi sẹ̀rí wọ́n wá lọ mú àyà kan wá tó pé àyà yẹn àwọn afáàsọ pé a ní ìgbà lọ́wọ́ wọn àyà náà ló wà nù súrátù tàùbà. ọmọ kan ní Ibrahim al-Abi mọ̀nyẹ́mọ̀nyẹ́ kọ́ wàmà kàánà sigfaru Ibrahim li-abi nùsàtù tọ́ba one fourteen wàmà kàánà sigfaru Ibrahim li-abi illa an maw'idatin wa'adaha iyyah wọ́n ní wàmà kàánà sigfaru Ibrahim li-abi illa an maw'idatin wa'adaha iyyah. wọ́n ní àforíjì tí wá fún bàbá rẹ̀ òun náà ni wípé kò sàdédé máa tọrọ àdúrà fún ju pé amó ìdà tí ń wàhádà á ìjà wọ́n ní àdéhùn kan wàhádà á ìjà wàhálà wa ṣẹlẹ̀ mẹ́rin pé ta ló ní so wàhálà ṣẹlẹ̀ yìí pé ta ló náà méjèèjì ti fún wípé. yí padà wá gba Islam tó yẹ kó máa ṣàdúrà fún un. ike àwọn arúgbó ara ànábì Ibrahim ló ṣàdéhùn fún bàbá rẹ̀ torí wípé àyà kan ti wà nù kùrà bẹ́ẹ̀ làbí ní ìgbà lọ́wọ́ wọn kékeré tí àwọn ẹgbẹ́ pé bàbá yìí ṣàdéhùn fún ó dẹ̀ ti ń tẹ́wọ́n pé ó lè gba Islam pé bàbá ti ní kèfèrí náà pé a lè máa ṣàdúrà fún wọn bẹ́ẹ̀. so so olóṣèlú àdéhùn fún wípé so la astaghfiranna laka rabbi so màá máa màá máa wá forí jì fún ọlọ́dún ọlọ́run bàmí yẹn ni pé màá máa wá fi ọmọ náà so mi lágbára kankan lọ́dọ̀ ọlọ́run ọba tí mo lè ṣe fún so látara bẹ́ẹ̀ ànábì Ibrahim ó tọrọ àdúrà àdúrà tó tọrọ ń bì ní pé kọ́lọ́run ọba ó fi ọ̀nà mọ́ bàbá àwọn tó ní pé ìdóyè ìjọba ló sọ lẹ́yìn pé ó ti jẹ́ ọ̀kan nínú àwọn tó ti sọnù so àdúrà táwa náà ó jẹ nǹkan tó pé a máa ṣe fún àwọn kètò àdúrà tó ga jù ní kọ́lọ́ owó fọ̀nà mọ̀ wọ́n wọn àdúrà tá a lè ṣe fún wọn lóbi jẹ́ pé àwa táwa ní nímọ̀tòlì Islam ìdẹ̀kùn Islam àmọ̀yì ẹ̀ àdúrà jẹ́ mùsùlùmí àmọ̀yì jẹ́ mùsùlùmí wa torí ẹ pé àmọ̀yì ẹ̀ lóbi jẹ́ pé lóbi ó kàn gbé Islam yóò kàn gbé lẹ́lẹ̀ yóò bá ní gbòǹgbà nǹkan mi torí pé kí ni o kò mọ̀yì jẹ́ mùsùlùmí ẹ̀ ìdó lọ gbà yẹn ó ti di ó ti fi kó bá rẹ̀ wájú Ọlọ́run so ọlọ́run tá a bá ti láwọn tán jẹ́ àwọn kèfèrí tí wọ́n wà nínú àwọn fámìlì wa ni àbí tí wọ́n wà nínú àwọn ọ̀rẹ́ wa ni àbí tí wọ́n wà nínú kankan ni so nta máa jẹ pé a máa ṣe fún wọn náà ní pé a máa jẹ ẹni tó yẹ pé yóò máa bẹ lọ fún wọn bí kọ́lọ́wọ́ bó fún wọn mọ̀nà àbí àtàlẹ́ ṣe fún wọn nù kò sábẹ́ àmì tàtún lè ṣe fún wa gbogbo aláàlá sì máa ń ṣàdúrà fún àwọn kèfèrí àbáwọn tó ti ẹ̀ ń pẹ́ wa so àdúrà yẹn nígbàgbọ́ mùsùlùmí ni pé ọlọ́run bò ní ìgbà tí ò sí èmi jí bẹ́ẹ̀ so tọ́lọ́ bá ti ní kádà afẹ́ ni ẹlọ́run bá máa ṣe fún so ṣùgbọ́n àdúrà bí kọ́lọ́ bó pé àwọn èèyàn mọ̀nà òṣìṣẹ́ ọlọ́run bá náà ṣe bẹ́ẹ̀ nígbà táwọn èèyàn kan tán jẹ́ àwọn kèfèrí wà nílùú mọ́kà tẹ́gbẹ́ wọ́n ń fìyà jẹ àwọn tán jẹ́ àwọn mùsùlùmí òṣìṣẹ́ ọlọ́run bá wò yí pé ìwọ ọlọ́run bá fi ọ̀nà mọ́ ọ̀kan nínú àwọn èèyàn méjì tó bá nífẹ̀ẹ́ jù níjọ́ náà àbújá lì bẹ́ẹ̀ tó jẹ́ pé ó jẹ́ nǹkan tó ṣe pé ó lágbára níjọ́ náà inú wọn náà ni Umaru wa ń jọ náà òṣìṣẹ́ ọlọ́run bá tọ́ ọbọ̀n méjì pé kọ́lọ́run bó fọ̀nà mọ́ nìkan náà méjèèjì ọlọ́run bá tẹ̀ fọ̀nà mọ́ Umaru so bí abára rẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba nìyẹn pé kí ká tọrọ ìdáyà ìtọ́sọ́nà fún àwọn tó ṣe pé wọn ò tí ì jẹ tó ṣe pé ó mọ̀nà so àdúrà eléyìí òun náà la rí látọ̀dọ̀ Ànábì Ibrahim so anabi ibrahim ṣàdúrà yìí fún bàbá òun ṣàdúrà gbẹlẹ fún bàbá rẹ̀ yìí pé ìwọ Ọlọ́run ìwọ Ọlọ́run bá ń fi bàbá mi mọ̀nà ṣùgbọ́n Ọlọ́run bò gbàdúrà ilé lọ́wọ́ rẹ̀ ìyẹn sọ fún wa pé kò ní ṣe gbogbo àdúrà tá a bá ṣe lọ́lọ́run bó gbà wọ́n lè sọ Ọlọ́run bá náà tọrọ àdúrà yìí pé àwa tá a jẹ́ ìjọ Islam Ọlọ́run jẹ́ kẹ́nu wa ó lè kó Ọlọ́run ẹnu wò ní kó láéláé <laughs> Ọlọ́run bá lóun gbàdúrà ilé yìí àdá tuntun Ọlọ́run bá ṣe tọ́lọ́run bá lóun gbàdúrà pé ẹnu àwọn tó ajé mùsùlùmí ó ti kíni o ìgbà tó lọ́ba tó fẹ́ ká ẹnu wọn kò ní ó ti kíni o nígbẹ̀yìn ayé lọ́lọ́mọ tó ní kókó. so lọ́dọ̀ wa bẹ́ẹ̀ adébí Ibrahim tọrọ àdúrà fún bàbá rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run bò gbàdúrà yìí lé torí pé ó ti wà nù kíní Ọlọ́run ọba yìí pé bàbá rẹ̀ n tí ó kù lé lórí òun náà ni pé yóò kù sí kèfèrí òun náà ni kọ́dárò àzàlẹ̀ agbọ́dọ̀ nígbàgbọ́ ẹni ẹ̀kọ́ òun mọ́ ọlọ́ọ̀bà nìkan ló mà ìbọ̀bá tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ yẹn ó tó máa gbà yẹn nítorí alikọ́dáró azàlíyù kọ́dà kádàrá pilẹ̀ tọ́lọ́wọ́ bá ti ṣe tẹ́lẹ̀ kan bá ti kú ní kèfèrí àgbàgbé bọ́lọ́ bá ti ní òkú tiẹ̀ ní bá ti gbìyànjú tó ìrẹ̀lẹ̀ náwó náwó lórí ẹnìkan tó wá pé ọwọ́ àpàdà wà kún ẹ́ bá ti gbìyànjú tó àgbọ̀lọ́ bá ti kéde ìyẹn alikọ́dáró azàlí ẹ̀ ọjọ́ bọ́lá dára rẹ̀ ọ̀yá àwọn owó rẹ̀ ẹ̀ nítọ́jú ẹ̀ èyí tó bá kú ní òkú ṣẹlẹ̀ ẹ̀ wọ́n wọ́n mọ̀ ṣe dáadáa náà ni ó tún mọ̀ ṣe gbogbo ẹ̀ so kọ́dọ̀lì ah, azali tó bá ti ṣẹlẹ̀ tán àmọ́ nígbàgbọ́ nínú ẹ̀ pé bọ́lọ́mọ ti ní ó ṣe lẹ́yìn so anabi ibrahim try ṣùgbọ́n ọlọ́run ọba kò sí kí ni o kò gbàdúrà yẹn lọ́wọ́ ẹ̀ ló jẹ́ pé inú àyà tó ń kà fún wa ọlọ́run ní falamma tabayyana lahu annahu aduwwun lillah nígbà tó wá rán sí anabi ibrahim pé bàbá òun ó ti dọ̀tọ̀ ọlọ́run pẹ̀lú bó ti kú ó rí pé bàbá òun di ọ̀tọ̀ ọlọ́run pẹ̀lú bó ti kú ó di ọ̀tọ̀ ọlọ́run tán yányán nìyẹn pẹ̀lú bó kú. ó wá ní ó di ọ̀tọ̀ ọlọ́run ọba pẹ̀lú bó kú tàbárò àmì ni so tàbárò àmì ni lẹ́yìn ìgbà náà lọ́wọ́ sí kí ni ó rò pé ìní ṣàdúrà yìí mọ́ ìgbọ́dọ̀ ṣàdúrà lẹ́yìn mọ́ ìgbọ́dọ̀ ṣe kíni o ìgbọ́dọ̀ ṣe irú àdúrà báyẹn mi ìgbọ́dọ̀ ṣe má so tabaru aminu so èèyàn gbọ́dọ̀ ṣàdúrà fún bàbá yẹn ni o mọ̀ mẹ́yìn tó bá fi lè kú ní pókèpè rí ó dìde wọ̀ fún yẹn kí yẹn ṣàdúrà fún yẹn gbọ́dọ̀ ṣàdúrà fún so mo sọ fún alẹ́ kan yìí pé a lè ṣàdúrà fún kèfèrí nígbà tó wà láyé bẹ́ẹ̀ ni a lè ṣépè fún òun ní ká ṣépè fún náà èèyàn gbọ́dọ̀ dá kèfèrí mú kọ́ ọmọ dá ṣépè fún èèyàn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àṣàlàyé fún wa èèyàn ọmọ kó gbó kèfèrí pọ̀ ní pé kọ́ ọmọ kó pa wọn rẹ́ sòtòrí àti pé àtàgbé àwọn kan náà ni wọn so tàbá rọ àmì tàbá tó bá ti kú tán ní kèfèrí àlèṣépè fún un fìdáhùn kú ní kèfèrí àwọn ẹni káwọn ẹgbẹ́ lánàá tó láyà àlè tí a bá kú ní kèfèrí táwọn ẹgbẹ́ kèfèrí ló kú àlèṣépè fún un mẹ́tẹ́ ọ̀bá tí ìkú àgbọ̀dọ̀ ṣépè fún un so nígbà tí ó wá mọ̀ nígbà tó wá rí pé bàbá òun jẹ àdúhùn lìlà ọ̀tá ló jẹ́ fọ́nà ọba tàbá rọ àmì kò sàdúrà yẹn máa ṣùgbọ́n ọlọ́run ọba fi ń kó ìṣiṣẹ́ ọlọ́run ọba ayé àyè ọlọ́run ọba fi ń kó ìṣiṣẹ́ ọlọ́run ọba lẹ́kọ̀ọ́ ni wípé àìsàn àdúrà àfẹnubàjẹ́ kí ni olúwa ti jẹ́ kẹfìrí jọlọ bá náà wò pé àbútọ́ lè bi try ó try ó try pọ̀ ẹ̀ka máa ṣàdúrà fún ọlọ́ni àìṣàdúrà fún wọn àìṣàdúrà fún kẹfìrí ò bọ̀ ṣàdúrà fún wọn jọlọ bá náà bẹ̀ lọ́n pé wọ́n lọ́mú fẹ́ ṣàdúrà fáwọn òbí mi kò lẹ́tọ̀ọ́ fáwọn ẹbí kò jẹ́ pé kó máa lọ pé kí ni o kó máa wá foríjì fẹ́ẹ́ tó kún kẹfìrí so a gbọ́dọ̀ ṣe èèwọ̀ ní fáwọn adájẹ́ mùsùlùmí nǹkan tá a gbọ́dọ̀ ní mọ̀ ní lórí nìyẹn ọlọ́ni inna Ibrahim la awwa kun halim ànábì Ibrahim ah ẹ̀dá ẹgbẹ́ máa sábà ṣe ha ha ha tí ó máa ń kala bí bàbá rẹ ti lọ so ọlọ́run ọba ní ó máa ń kala so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ni ó jẹ́ pé kí ànábì ọlọ́run ọba yìí ó ṣàdúrà ọlọ́run ọba ò gbà ní ọwọ́ rẹ̀ so lẹ́yìn ìgbà rí i pé ó sọ̀rọ̀ ẹ̀dá fọlọ́run ọba gbàdọ́ ọba ní pé ọ̀rọ̀ ti kú ní àbáyé ti bábà ń lọ ó sọ̀rọ̀ dà fọlọ́n ṣùgbọ́n ó wá ṣe àdúrà kan òun náà tún wá lo method ipe bóyá ó lè jẹ́ nǹkan tó yẹ pé òun ó lò tí yóò lè wúlò fóun ọwọ́ àlò method yẹn ayà ẹlọ́tẹ̀lẹ̀ òun method ló nìyẹn fọlọ́hún. wàlá tòzì ní ìyá ọmọ yorùbá àtò. sàwọn ọmọ yẹn náà máa fẹ́ dọ́gbọ́n fọlọ́hún àyàmọ́ fẹ́ dọ́gbọ́n ó ti wà nínú àwọn ṣẹṣẹ ọmọ yẹn tó bá máa kan lẹ̀lẹ̀ wọ́n á máa wá ọgbọ́n bò ní tí a bó làwọn ó ti ọgbọ́n yẹn ó ti wà níṣẹ́ ọmọ èèyàn tó bá ti sòfin lẹ́lẹ̀ ọgbọ́n wo la fẹ́ dá sí òfin yìí wọ́n á máa ronú ọlọ́dẹ pé tó bá fẹ́ sí òfin yóò ti dé wájú yóò ti dé ẹ̀yìn yóò ti dé yóò ti dé bí ẹ̀ lè jáde kónú ẹ̀. ọ̀yàn àná Ibrahim sọ bá rí pé ìwọ ọlọ́run wà látúgúsí ni yàwó máa yòókù àsùn ọlọ́run ọba má dojú tì mí lọ́jọ́ gbéńdé yóò mọ ọyọ lẹgbẹ gbogbo àwọn ènìyàn dìde ọlọmọdé ju tì mí. wọn yàrá bí Ibrahim tọrọ bẹ́ẹ̀ wípé ìwọ Ọlọ́run ọba má dojú tì mí lọ́jọ́ gbẹǹde àlìkì àmọ́ ó máa lójújọ gbẹmí lọ tó tọrọ àdúrà yẹn. òṣìṣẹ́ Ọlọ́run ọba wa mú àdìsí wa tó wà ní Bukhari òṣìṣẹ́ Ọlọ́run ọba ní yẹlkọ Ibrahim àbáwò azar Ibrahim ó pàdé bàbá rẹ̀ tó jẹ́ azar tó wà ní ọjọ́ gbẹǹde àlìkì àmọ́ yawmal qiyamati yóò pàdé rẹ̀ yóò rí bàbá rẹ̀ ọ̀nà kí bàbá òun ni ó ti dẹni iná látàyè kò sàdúrà fún mọ́ wọn ni ọlọ́run mọ́dojú tì mí lálùkì àmọ́. ṣùgbọ́n bá rí bàbá òun ni wọ́n àlá wájú azarọ̀ kọ́tàrọ̀ tún wàjọ́bàrọ̀ tún ní ojú bàbá rẹ̀ báyìí tó àwọn tó bá jẹ́ àwọn ọmọ náà so wọ́n máa wà ugly wọ́n ò ní fine wọ́n ò ní rẹwà gbogbo ojú ẹ̀ báyìí ṣàkàṣàkà ó ti kún bẹ́ẹ̀ gbogbo orí àwọn so anabibrahim ó rí báyìí ah bayakulu lawu ibrahim ibrahim wa sọ fún bàbá rẹ̀ pé alam akulaka la taksini wọ oh, bàbá mi sí mo sọ fún ọ láyé pé mo yapa mi ẹ tẹ̀lé mi musa sọ fún yín sọ fún yín ah, fàyàkúlù Abu fàlìyàwó màlá àṣìkà so lónìí yóò àyìn ah, lè yapa rẹ̀ ìjọba tí ní kí n ṣe màá máa ṣe lónìí ìjọba ní kí ọlọ́run ò délé gbà yóò máa. kéèyàn tó kú lọ́rùn fún yẹn kọ́lọ́wọ́ gbogbo àwọn eléyìn kéèyàn gbọ́ kó tó kú lọ́wọ́ bá máa gbà lọ́wọ́ èèyàn ẹ̀dá ìbá ti kú dá ọ tán ìwọ ọlọ́run jẹ́ lọ́tún sí kò ṣeéṣe mọ́ ọ̀rọ̀ tí a bá dá yẹn bá ń padà sáyé ó kàn tọrọ bá ń náà ni tí a bá dá padà ìjọ tó ṣe náà nù tó wà azali pé ìjọ ìwọlọ́wọ́ bá mi ìnaka wa tani allah tukziya ni ìyàwó ma yíbo aṣọ mo tọrọ àdúrà láyé òṣìṣẹ́ wọn gbàdúrà ìwọlọ́ bá bọ́ọ̀ ní dójú tì mí lọ́jọ́ ọdọ́ bá gbàwọn èèyàn dìde òní dójú tì mí òní fàáyù kìzìyìn àkìzà min abi al-abwad kí ló fi ń tó dojú ti pé bàbá ọmọ wà lìjẹ́ náà bàbá rẹ̀ wọ̀ náà ọlọ́run ìdójútì tó ga ni o òṣèré fọlọ́run fayakulu Allahu ta'ala ọlọ́run wa sọ báyìí pé inni arọ́mtòlì jannata alalikafiri ọlọ́run ni mo ti parí ẹ̀ ni kò lè wà lìjánà láìláì kẹfẹ́rí ò lè wà lìjánà láìláì kò sí jèbi pọ́n èèyàn mẹ́bẹ̀ẹ́ bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ pé ah tó bá bẹ̀bẹ̀ ẹ̀jẹ̀ àbẹ̀ yóò gbọ̀ ọlọ́run kì í ṣe wù mo ti jẹ́ àánú tó wà bá ní fẹ́yàn láyé ọlọ́run bó ti kà kú kò lè ní àánú rẹ̀ tó fún kẹfẹ́rí bá bá jẹ́ bí àdìkẹ́ àmà so ìgbà tí Ibrahim bá rí báyẹn ọlọ́run àti Ibrahim rẹ̀ ẹ̀ nítorí ọlọ́run wò ní ọlọ́run bó wàá jẹ́ kí bàbá rẹ̀ ọlọ́run wà mọ̀ ọlọ́run mọ̀ sákọ̀ bàbá rẹ̀ yóò yí padà kó o léèyàn tí ń wó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run bó wàá yí padà so ọlọ́run bó wàá sọ di wọ́n ní yóò sọ di ríhìn ẹranko káwá tó ń pè ní dìbà akọ rẹ̀ akọ ẹranko yẹn náà ń pè ní ríhìn ọlọ́run ọba ó máa ń lára tó pọ̀ gán ọlọ́ba wa ni pé kí bàbá rẹ̀ ó dàgẹ́ bí òkú ẹran yẹn tí ó wà wà lẹ́gbẹ̀ẹ́ Ibrahim pẹ̀lú kí bàbá wọn lọ́wọ́ àti ó ti dòkú ẹran tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn lọ́wọ́ yí padà. súnmọ́ yìí kọ́ ló ya Ibrahim máa tá àtàrí jìlá yìí wọ́n ní ìwọ Ibrahim wọ́n bí ẹsẹ̀ rẹ méjèèjì kí ni bẹ́ẹ̀ <laughs> fayanzo yóò wá wò faiza uwa bizikin mutalatekin tó bá ti wá wo bí ẹsẹ̀ rẹ̀ yóò wá rí mountain tírù tẹ́gbó ti jẹ́ pé gbogbo tẹ́gbẹ́ bá yẹ tẹ́gbẹ́ bá yẹ tẹ́gbẹ́ bá wà ní ẹgbẹ́ ẹran tẹ́gbó ti fẹ́ tó ti bẹ́ títí títí ọ̀hún tẹ́gbẹ́ yẹn lè dúró bẹ́ẹ̀ náà bí ah kí ni wọ́n dára lẹ́gbẹ̀ẹ́ mi yìí ah òun náà ti yóò kórìíra nǹkan ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òun pé kí wọ́n gbé kúrò lẹ́gbẹ̀ẹ́ òun fàyè ó kọ́ sóbi kọ́ wa ìmì ẹgbẹ́ níbẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ni gbọ́n bẹ́ẹ̀ àwọn màláìka ó sì gbé wọ́n bá kó gbé ẹsẹ̀ rẹ̀ fàyè ó lè kọ́ fi náà wọ́n ti jù sínú náà òun náà ló padà wá kórìíra bàbá rẹ̀ òun náà bá tún kórìíra rẹ̀ níwájú rẹ̀ so ìwọ náà ni ìwọ náà ni ó dájọ́ fún ara rẹ̀ èyí di ọlọ́run so ọlọ́run bá ti ní tó fẹ́ ṣe <laughs> so ọlọ́run lọ́wọ́ tó ń bá fẹ́ ṣe ni kò sẹ́ni ìkọ́lé lé kọ́lọ́run bó mọ̀ ṣe so àwọn tó ń jáwọn ànábì ọlọ́run káwá pé ṣéwù kan wà nínú gbàgàdà pé ọlọ́run ọba àgbọ̀dọ̀ sọ pé kò ṣe nǹkan kọ́ mọ̀ ṣe ọlọ́run ni wàhálà tó kù sí ní yàwó màyúbọ̀ àṣùwọ̀n àrẹ́bí Ibrahim tọrọ àdúrà pé wọ́n ọlọ́run má dojú tì mí ọlọ́run dojú tì obìsálì dán náà sọdọ́gbà àpá sọ yìí pé eléyìí ò sínú àdójú tì kí bàbá wà lálìjẹ náà kọ́ ọmọ wà nù náà kí ọmọ wà lálejò náà kí bàbá wà nù náà tọ́jú pé bàbá bá ti ṣe tí wọ́n bá ti lè ṣe ìgbìyànjú ẹ̀ àní Ibrahim ṣe ìgbìyànjú tí àwọn bá ti lè ṣe ìgbìyànjú ẹ̀ Ọlọ́run bò ní jẹ́ kí kó máa rí ti ìrìn ẹ̀rù mọ́ Ọlọ́run jò gbàgbé ẹnu àdìjẹ náà sọ̀kìtọ́gbà àwọn èèyàn tí bá ti ń ro nǹkan gbà mí yóò máa ọlọ́run jẹ́ gbàgbé ẹ̀ so nínú àlìjẹ́nnà èèyàn tó rẹ pé rẹ pé a wà fi ṣùgbùlẹ̀ ọlọ́run fi ṣùgbùlẹ̀ náà yẹ wá inú sọ́ọ̀tù yàsìn ọlọ́run pé a mọ̀ àdídé kí wọ́n lè rántí gbogbo àwọn nǹkan tó jẹ́ tí ó bá wọn nu jẹ́ bẹ́ẹ̀ àdídé wọ́n rántí gbogbo nǹkan tí ó bá wọn nu jẹ́ bẹ́ẹ̀ so àwọn nǹkan tí ó mọ̀ dùn mọ́ wọn náà àmọ̀ sí àmọ̀ sí àmọ̀ sí àmọ̀ sí nígbà tí ọmọ tí ọmọ tí màmá rẹ̀ bá jáde tí èèyàn fẹ́ kó rántí pé màmá òun ti jáde tẹ́jú ló bá ti rẹ́ tígbà yóò máa sunkún téèyàn wá ń kú ẹ pé téèyàn wá ń fà téèyàn kó téèyàn pé kọ́sà àti lè kójú ẹ lè bá kúrò bẹ́ẹ̀ ọlọ́ni a ní jẹ́ káwọn èèyàn lè rántí kankan tó gbà fẹ́ kẹ́nìyàn kó máa banújẹ́ náà lè jẹ́ náà so tó bá ti ṣe gbìyànjú so kò sí ọdún bá ti ṣe gbìyànjú so ọlọ́run bá gbà ọlọ́run bá sọ di ọ̀rùn fún rẹ́ni bẹ́ẹ̀ kó máa banújẹ́ lórí so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń sàlàyé fún wa pé ọlọ́run ò dójútì ànábì Ibrahim ó fi sínú àlìjẹ́ náà kì í sáà dójútì nìyẹn so bàbá rẹ̀ lọ́wọ́ lọ́tọ̀ ẹni tó bá jẹ́ kèfèrí ọlọ́run sọ fún wa pé àdójútì ayérayé ń bẹ fáwọn kèfèrí àdìjọ́ gbé dàlkìámà náà lọ́run sọ fún wa pé dọ́bà àdìjọ́ gbé dàlkìámà so ọmọ ò lè ṣe àǹfààní fún kíni o fún bàbá so àwa lè ọmọ wòye pé ọmọ ó ṣe àǹfààní fún bàbá ọlọ́ba wa lọ gbé níbi tó ti ga wípé ọ̀nà anabi Ibrahim anabi ọlọ́run ni ọ̀rẹ́ mi ni Khalilullah <laughs> ọ̀rẹ́ ọlọ́run anabi <laughs> Ibrahim Khalilullah bàbá rẹ̀ kò lè gbalẹ̀ wájú ọlọ́run so kò sí ṣàfà kankan tí anabi ọlọ́run bá kan fẹ́ ṣe fún kèfèrí tó bá dijọ́ bí àlùkí àwọn ọlọ́run bò fẹ́ ní kankan bẹ́ẹ̀ nam. yawma la yanfa'u malun wala banun. lẹ́yìn àgbà náà ó wáá sọ gbólóhùn wípé ìwọ ọlọ́run ọba òun mọ̀ pé ọjọ́ gbèdé àlùkí àwọn àti ìgbà pé ojú ti mi ó tún wá kí ọjọ́ gbèdé àlùkí àwọn tó náà gẹ́gẹ́ ti mọ̀ fún ara rẹ̀ gan náà ti mọ̀ oníyàwó màláyà ń fẹ́hùn máa lù wà lábànú. sọ́nà ọtí bàbá mi sì ọjọ́ tó ṣe wípé owó ò lè ṣàǹfààní owó ò lè ṣàǹfààní bẹ́ẹ̀ kò tí ẹ̀ sówó gan bẹ́ẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ tí wọ́n tó kú tí wọ́n kó pé ọ̀fẹ́ lọ́mọ ewé lọ́rùn gbà máa ń kó bá mi sáré. <laughs> tẹ́bá kó góòdì bí àwọn yẹn lọ fọ ni pé kó o lè kó ibi ọbẹ̀ kí ló fẹ́ lọ fi ṣe lọ́dọ̀ ọlọ́run kí ló fẹ́ lọ fi góòdì ṣe lọ́dọ̀ ọlọ́run kó ní o kò tí inú wọn sáré. so gbogbo alámọ̀ yìí pé owó ò lè ṣàǹfààní lálìkí àmà o ò lè gbọ́gbọ́n àwọn màláìkà wọn ẹnìkan nídìí owó lára màláìkà ọlọ́dọ̀ màláìkà lẹ́tọ́ ẹ kò ní jẹ kò ní mu àwọn tó ń gbénu sánmà wọn èé jẹ wọn èé mu wọn ò ní bùkátà sí nǹkan kan ṣùgbọ́n ṣe subhanallah lọ. so nínú sánmà ọ̀rọ̀ owó kọ́ ilé ayé nìkan lọ́rọ̀ owó ti ṣe kí àwọn ọ̀rọ̀ owó kan pa bẹ̀tẹ̀ láti kí a mọ̀ kó sí tọ́jú ọ̀rọ̀ owó níbi pé ó tiẹ̀ mú wa láàyè ń fa òmọ́ ẹ lónìí ọlọ́run kan mú wa bẹ́ẹ̀ ni torí pé ní ayé bì nǹkan náà yóò sọ ni pé kí lẹ́ni ó ṣẹlẹ̀ náà wọ́n ní wọ́n ní wọ́n pààyàn ni ẹ má wọ̀ ṣé yẹn ni àbí ó pààyàn àbí ẹ̀yin kan máa ń sùn ní kóòtù ẹ̀yin kan máa ń sùn kóòtù ṣé wọ́n ti gbé ọmọ yẹn lọ sí kóòtù àbí no problem ẹ̀yin kan máa sùn owó náà ní gbogbo ẹ̀ kò sí wàhálà kankan so ìjọba yẹn ọkọ sọ náà nù tó tó bá ń bẹ ọkàn yẹn á máa balẹ̀ tẹ́balẹ̀ nìkan sẹ̀ wọ́n ti gbọ́ kò sí wàhálà tí wọ́n sì ń bẹ lọ́wọ́ àwọn tó bẹ náwó wọ́n ní kò sí wàhálà kò sí wàhálà àyàn owó a máa jọyàn ní ojú owó a máa jẹ́ kí o owó a máa a máa jọyàn lójú bí a ṣe nìkan nígbà tó ń sọ̀rọ̀ àwọn tí wọ́n wọlé ní Ọ̀yọ́ state àwọn tó ń jákàlà pé má lọ sí ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ lọ yìí ó ní ah, àwọn ẹlẹ́ni yẹn sọ pé àkàlàkọ̀ ah, ló ń sọ̀rọ̀ ẹni míì ló ń sọ̀rọ̀ pé ah, òun bẹ òun bẹ dáná owó yìí bẹ dẹ́gbẹ́ á nà dẹ́gbẹ́ sì wọlé ṣùgbọ́n láwọn bá yẹ kí ọlọ́run bá máa gbójú tó owó náà láàyè owó òtí wa lè ṣàǹfààní lálùkì àmà dèdè gbogbo àwọn ọdún ẹni dàdójú tì wọ́n ọlọ́run ẹni kò tó pé àwọn nítorí bá ṣe tì wọ́n ilẹ̀ náà ní gbé ọ̀rọ̀ ni ara <laughs> owó ò lè ṣe kankan láti kí a mọ̀. ọlọ́ni yàwó màlá yàwó fáwọn màálù wọlá àgbànú ọlọ́ni owó ò lè ṣàǹfààní ọlọ́ni wọlá àgbànú ọlọ́ni ọmọ ò lè ṣàǹfààní ọlọ́run bá ti sọ fún wa pé ọmọ ènìyàn tó bá di ìjọ́ ògbéǹde àlìkìyàmà ọlọ́run ọba ní ọmọ ènìyàn yàwá dùn mọ́rin láwùjẹ tẹ̀dí mi náà àgáàrí ọmọ ìrìn bìbà ni. ẹbí àbá ń jẹ́ bẹ̀rẹ̀ lọ pé kọ́ máa wọ́n bọ̀ tó máa lè tó máa ní pé tó lè gba gbogbo àwọn ọmọ mi kí wọ́n jẹ gbogbo ìyá kí mi mọ́ jẹ́ kí n máa lọ àjẹ́ náà yóò bẹ̀rẹ̀ fún replace ara rẹ̀. wọ́sọ ìbá ti ìwà àkì ẹlòmíràn fẹ́ fi ìyàwó rẹ̀ lẹ̀ pé mọ́ ọmọ àwọn tí wọ́n tọ́jú àwọn fámìlì ẹ̀ tí ó tọ́jú ẹ̀ tí wọ́n jẹ́ kó ti dèèyàn gidi ẹ̀yà àwọn ọmọ ẹ̀yà máa kan tó bá tọ́jú wọn tó bá dúró tì wọn a máa kà sí ṣùgbọ́n tó dé ọ̀dọ́ àdìkì a máa yóò bẹ̀rẹ̀ sọ pé gbogbo bí wọ́n ti ṣe dáadáa kò ní yóò kò ní wọ́n ti ṣe dáadáa gan-an ìwọ Ọlọ́run ṣé mo lẹ́nìkan dẹ́gbẹ́ tí máa filẹ̀ ó gbà lọ́wọ́ mi kémi ò ti kó fìlì pílẹ̀sì mi ìdílé ìgbẹ́ nìkan wà sọ fún fẹsẹ̀ nìkan láǹfààní Ọlọ́run yóò mọ̀ láyà ń fa màálùn wàlà bànú ọjọ́ tó jẹ́ pé owó ò ní sàǹfààní ni gbogbo àwọn ọmọ téèyàn bí àwọn ọmọ náà máa ṣàǹfààní láyé ọmọ a máa ṣàǹfààní ndọ́mọ́ fi hàn lọ́kàn balẹ̀ nígbà ah, ọmọ eléyìí pòfẹ́sọ̀ ni eléyìí dókítọ̀ ni eléyìí kíní kan ni eléyìí kíní kan ni ọkàn rẹ̀ ó balẹ̀ láyé pé ah, ah, kò sí dọ́bẹ̀ ṣẹlẹ̀ sí òun láyé mọ́ tó lè jẹ́ nǹkan kan ẹ̀rọ ọkàn yẹn á máa balẹ̀ tó bá bí àwọn ọmọ gidi káàkiri tó bá eléyìí wà ní kíní kan eléyìí wà ní eléyìí kò sí dọ́bẹ̀ ṣẹlẹ̀ tí ẹ̀ka bá ṣe ọdún ọ̀gbìn ah tí ẹ bá tẹ ẹ̀yẹ nìkan ọ̀bá yá nìsí bó dẹ̀kọ ẹ ẹ try ẹ ẹgbẹ́ náà ẹ máa gbé lọ màtí wọn bá gbé lọ nǹkan káwọn ọlọ́run ọba yóò kó tí o kú. Abiola ló lọ ńgbà tí síbi tí síbi bẹ ó ní ó ply rẹ ọlọ́run kó kú. Gbàdá bá dáhùn wa àdọ́rà ẹni tó ṣe kí wọ́n ply wọn lọ́rùn ìlú ìbùkún kú wọ́n kú. Tẹ́gbẹ́ ni ọlọ́run bá olùlágbára pé kó mọ́ sáǹfààní kéèyàn sọ àwọn nǹkan táwọn ọmọ èèyàn máa táwọn máa kà sí láyé nù torí ẹ̀ la fi ń tọ́jú àwọn ọmọ wa ike ká tọ́jú wọn kí wọ́n jẹ́ yẹgídé àwọn ènìyàn fẹ́ sọ̀rọ̀ lẹ́nu pé ká mọ tiẹ̀ náà wà nípò tó tóbi tó tóbi so pé báwọn mọ̀ pé apẹ́ akásí pé ntí máa wúlò fún yàn ní o ní kíni ọlọ́ni kò lè wúlò fún ọlọ́ni kìí tó o bá jẹ́ mùsùlùmí kò lè wúlò fún ọ kò jẹ́ mùsùlùmí ló tó wúlò fún ọ lọ́ni yóò mọ̀ láyà ń fọ́ mọ́ àlùn wọ́lá àbànú ilá àmàni àtọ̀lọ́ á. إلا من أتى الله بقلب سليم ọlọ́ni àwọn tí owó wúlò fún lálìkíámà torí owó padà wúlò fún àwọn kan lálìkíámà ẹni tó jẹ́ pé ó fi owó rẹ̀ ṣe sọ́dákọ̀ nígbà tó wà láàyè owó wúlò fún un torí pé owó yóò ti di púpọ̀ yóò ti di ládá mẹ́wàá yóò ti di seven hundred yóò ti di àìmọye so owó yẹn ó wúlò fún un pé owó tó ọ ná ẹ̀san rẹ̀ nìyí ẹni tó tọ́ ọmọ rẹ̀ dáadáa wọ́n ní wàládùn sọ́ọ̀lẹ̀ yẹ́dẹ̀ ọ̀la ọmọ rẹ̀ gbogbo àwọn àdúrà tó ṣe fún padà yáyá gbogbo àdúrà táwọn ọmọ rẹ̀ yẹn gbogbo àdúrà táwọn ọmọ rẹ̀ yẹn tí wọ́n ṣe fún padà yáyá yóò máa ṣe kí ni o yóò máa wúlò fún gbogbo ẹ̀sán pé ó dẹ̀tún tọ́jú ọmọ rẹ̀ ó ṣe dáadáa báwọn ọmọ rẹ̀ yóò wúlò fún lọ́wọ́ jẹ́mi àdìkẹ́ àmọ́ so àwọn tó ń ṣe láǹfààní tó sọ pé sọ pé ilá mọ́nẹ́ àtàlọ́ àbíkọ́lì bẹ́ẹ̀ ń sọlẹ̀ àwọn tí ó wúlò fún òun náà ni àwọn tó ṣe wípé wọ́n dé wá bá ọlọ́run ọba bíkọ́lì bẹ́ẹ̀ ń sọlẹ̀ pẹ̀lú ọkàn ọkàn kan wọ́n gbé ọkàn tó náà kó gbogbo jíjẹ́ ìdọ̀tí tẹ́gbẹ́ dángbé wa ló fi jẹ́ pé ọkàn wa yìí ló burú jù ọkàn yìí èèyàn gbọ́dọ̀ tún ṣe dáadáa gbogbo ntọ́kàn wa rí pátá yẹn yẹn ò ní fà mọ́ ká nínú ọkàn yìí ní sinmi ká níbi ilẹ̀ Saudi ni wọ́n dá sí ni tí ò rí aburú bẹ́ẹ̀ lọ́kàn yẹn ò ní ṣe kí ni kò ní ra aburú torí pé kò rí gbogbo ntọ́kàn yẹn rí pátá yẹn yẹn ọkàn náà ni ó máa gbé wa téèyàn bá ti jókòó báyìí wọ́n náà lè ṣe báyìí tí wọ́n ó lè máa rìn wò káàkiri ò ní bú ọ ọ̀kan náà ni ó gbé wá sọba sọba pé àlà fìlì jásádì mùdìgàrà iná fìlì jásádì mùdìgàtà òṣèlú ọba ni ẹ gbọ́ nínú ara yín àbá kíníkíní mẹ́bẹ̀ ìgigi ẹran kan bẹ́ẹ̀ ìdá sọ́la àti sọ́la alìjásádì kúlù tó bá ti jẹ́ pé ìgbà ìgígé ẹran yẹn bá ti da àtọ́kàn yẹn bá ti da bẹ́ẹ̀ pé gẹ́gẹ́ yẹn fi làákàyè ọkàn yẹn fi ronú tí ronú yẹn bá ti da tó o bá fi lè ní ìrònú gidi tó o pé ibi tó lọ́wọ́ bá lọ ronú sí pé ah, àlìjánná ń bẹ mo dẹ̀ fẹ́ wá àlìjánná ó rí pé dáadáa ló mọ̀ sí ọ̀dọ́ àwọn òwe kò sí wàhálà èmi fẹ́ jarí ti láyé ó rí pé aburú ló mọ̀ sí kí fọkàn ro nìyẹn ah, kí mi náà tiẹ̀ gbádùn kí mi náà ṣe kíní kan so n tó fọkàn ro nìyẹn so aburú lè yọ mọ̀ sí ẹ̀dọ́ bá ní ah, at all cost máa ní owó ní ayé tá <laughs> ẹ̀bẹ̀ gbogbo eléyìí kò sí nǹkan kan ọkẹ́ ti bàjẹ́ yóò lówó lọ ogbó ni ọ̀nà tí ó gbà lówó yọba ti fi nìkan bí ó ti kówó bí ó ti kówó jẹ bó ni ó ti rówó bí ó ti bàtẹ̀yàn jẹ bí ó ti máa wá nù. lọ́dọ̀ bá ti nígbà wọ́n ah ọlọ́run bá ní máa ń ṣe arsìkì fún yàn kéèyàn ó dáàmú kó wà láàlẹ́ lórí kì í ṣe pé ní ọlọ́run bá fi sáàsìkì fún yàn ìwé ẹni báyìí ló ti máa ṣègbésí ayé ọkàn ni ìdá ah kí ni o ìzà sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti jasad kullu tó bá ti lálàáfíà gbogbo ara ló lálàáfíà wa ìzà fasadat fasadat jasad kullu tó bá ti bàjẹ́ kí ni gbogbo ara ló ti bàjẹ́ ẹni ẹgbẹ́ ọkọ rẹ̀ bá ti da ìrònú rẹ̀ bá ti da bí ó ti máa wù gbèsè ayé bí ẹranko ló ti máa wù gbèsè ayé ẹni ẹgbẹ́ ìwé rẹ̀ bá da ayé bí ó ti máa wù gbèsè ayé dáadáa ni wọ́n lù gbèsè ayé lóbi jẹ pé náà lóbi sọ pé lóbi sàbí sí ẹsìn ẹni tó bá wá bí kọ́lìbìn. ilá àmà ní àtàwọn lọ́ọ́ àbí kọ́lìbìn sọ́lé àyàfi àwọn tó wá dọ́dọ̀ ọlọ́run ọba bíi kolbin selim ọ̀pẹ́ wọn ní nǹkan tó ń pè ní kolbin selim àselim mina ṣákì tí ó yà kó níbi doubt ọmọ ìyá máa ní doubt ó dẹ̀ wọ́n yẹ ìwé ẹ̀ sáré ayé àlìkíyàmọ̀ èsì ń bẹ̀ báyìí ọkẹ́ gbọ́dọ̀ làkú bẹ̀ kó gbọ́dọ̀ ní doubt kankan nú so yóò là kó níbi ṣírkì pé òun fẹ́ ṣẹbọ òun fẹ́ mú ọlọ́run kan ò tó ẹja mú nǹkan míì mọ ọ̀rọ̀ kó gbọ́dọ̀ níbẹ̀ so àti àwọn àmúrọ̀ ọ̀dì mi tuntun máa ń kó báyàn bíi gídímọ́ká bíi kèéta bíi tẹ̀bẹ̀lẹ̀kùn gbogbo eléyìí báyìí kí ọkàn èèyàn lákòó bẹ́ẹ̀ ò ní pè ní kọ́lùbù sẹ́lẹ̀ so ẹ̀dá bá wá pẹ̀lú kọ́lùbù sẹ́lẹ̀ òun náà ni ó jẹ́ ẹni tó ni o ọlọ́run ọba yóò jẹ́ ẹni tí yóò là náà. وأزلفت الجنة للمتقين. sọlá ọba ó ti wá parí ọ̀rọ̀ Ibrahim àbí ká sọ pé Ibrahim náà ló sì ń sọ̀rọ̀ lọ ṣùgbọ́n Ọlọ́run bá ń ṣàlàyé fún wa tẹ́nìkan bá ń sọ̀rọ̀ ọ̀run Kùránì dínà títí rọ̀ díyà máa wá àbíkọ́ ìgbọ́ Ọlọ́run bá ó tùpàdà máa sọ̀rọ̀ tiẹ̀ náà lọ́nu Kùránì ọ̀rọ̀ náà bá ń sọ ni wà ó sì lè fati lè jannatu lilmọ́tàkì ọ̀rọ̀ bá fẹ́ sọ pàtàkì pé kéèyàn wọ àlìjánná bó <laughs> bó ti lágbára tó ọlọ́niwa uzili fatili jannatu àwọn tí ó bá wọ àlìjánná ọlọ́run ọbọ̀ kọ̀ọ̀kan ni pé ẹgbẹ́ àlìjánná wá súnmọ́dọ̀ wọn báyìí kí wọ́n kọ́ máa wò ná ibi tẹ́ wọ̀ nìyẹn inú wọn sì máa dùn wọ́n máa rí gbogbo lọ́nà bá ti dára wọ́n máa wò báyìí ibi tí wọ́n wọ̀ ọ̀rọ̀ wọn mú súnmọ́ lèlè tẹ̀kíìlì àwọn olùpáyọ̀ ọlọ́run ọba wọ́n máa wo gbogbo ọ̀sán tí bọ́lá ìjẹ́ náà ni wọ́n máa rí ọlọ́run bá kọ́ ìjẹ́ kí ìyẹn ọkọ̀ jẹ́ ìdùnnú tó gbà fún wọn náà kálíkì àmà ọlọ́run wa ni wà búrí zati. ó ní ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn gọ̀ọ̀wìn àwọn tí wọ́n jẹ́ ní àánú lórílẹ̀ ayé àwọn kèfèrè arókọ kèfèrè náà ní pé dọ̀ọ̀wìn arókọ náà ní dọ̀ọ̀lìn àti dọ́là àti gàwá ìtumọ̀ kankan náà jọ ni wọ́n ẹni àánú. ó ní àwọn tí wọ́n jẹ́ ní àánú ọ̀rọ̀ ni wà burú ríza tí ń lè jẹ ìhìn ọ̀rọ̀ ni abo iná sílẹ̀ fún wọn ni ẹ̀wọ́n náà bá ti lò fáwọn tiẹ̀ ọlọ́run bá lo word tó soft ọlọ́run bá lò fáwọn tán wọ́ọ̀dù tó le tó harsh lọ́lọ́mọ bá lò fún àwọn tó ṣe kí wọ́n jẹ́ àwọn kèfèrí ọlọ́ni wà bú jẹ yìí iná báyìí yẹn yẹn báyìí ní gàwí fáwọn jẹ́ àwọn gàwí náà pé yẹ pé kí wọ́n kọ́ ti kú fún náà ẹni fi ìyà jẹ ní pa tí ṣe kí ni tí ti kọ́kọ́ náà tí kọ́ ti ṣe kí ni kí kọ́ ti kú fún náà sàwọn tó wọnú àlìjánná ọlọ́run bẹ́ẹ̀ kí wọ́n ti kún fún ìdùnnú kí wọ́n tó wọnú àlìjánná ọlọ́run máa ń sàwọn ìbá fún abẹ́ yẹn so kí nínú wọn ti ga tẹ́yẹ́yẹ́ kí wọ́n tó wọnú ẹ̀ gangan so ọlọ́run bá fẹ́ bẹ́ẹ̀ bẹ̀ka àwọn ọmọ náà kí wọ́n banújẹ́ kí ìsúnú wọn pọ̀ gá kí wọ́n tó ṣe kí ni okun tó wọ̀ náà kọ́lọ́run tó dájọ́ gan kálukú tó fẹ́ ah ibi tó fẹ́ wọ̀ so yóò àmọ́ jẹ́ ń tú káàkiri <laughs> so ibi tó ń lọ nìyẹn so nọ́ọ̀mù. وقيل لهم أين ما كنتم تعبدون وقيل لهم أين ما كنتم تعبدون ọlọ́ni wàkìlá lọ́hùn àìlàmà kúntùn tààbùdùn ọlọ́ni àwọn tí wọ́n á jẹ́ àwọn èèyàn yíyo tó wá dijọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmà ọlọ́run bò ní tí ọlọ́pàá tó máa béèrè question lọ́wọ́ wọn wọ́n wá sọ fún wọn wípé àyínà máa kún tún tá a bùdù òsàtẹ́ ẹ̀sìndà àwọn gidẹ́ ìsìndà àwọn èèyàn tẹ́ ń pè lọ́lọ́run ọba dà àyínà máa kún tún tá a bùdù wọ́n wá béèrè question lọ́wọ́ wọn àwọn tẹ́jà wọn kìfìrì ọlọ́tún wọ́n béèrè question lọ́wọ́ wọn ẹ̀dí ọ̀bí ó ti dáhùn wọn. دون الله لينصرونكم أو ينتصرون ọlọ́run ní min dunillahi hal yansurunakum aw yantasirun àwọn tẹ́ ẹ̀ ń sìn lẹ́yìn ọlọ́run ọba tó jẹ́ pé ẹ mú wọn lọ́lọ́run pé àwọn lẹ́ẹ̀ máa sìn tẹ́ ń forí balẹ̀ fún tẹ́ ń pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run ní hal yansurunakum ọ̀rọ̀ ìṣe àwọn èyí ìṣẹ́ lè ràn lónìí báyìí èyí ní àníyàn pé wọ́n ràn yín lọ́wọ́ láyé ẹ̀ ń tẹ̀lé wọn ẹ̀ tẹ̀lé sù ẹ̀ tẹ̀lé gbogbo ẹ̀ pé kó sọ yín di lówó ọlọ́ni ṣé ibi bí gàgàdá pé òun ló jẹ́ ìrànlọ́wọ́ tó ga jù ọlọ́ni ṣe àlìyà ìjẹ́ ṣe kí ni àlìyà ń sùúrù nàkùn sáwọn yẹn lè ràn yín lọ́wọ́ báyìí ọlọ́ni àwòyà ń tẹ̀sírù ọlọ́ni sáwọn yẹn gangan náà sí wọ́n lè ran ara wọn lọ́wọ́ àwòyà ń tẹ̀sírù àwọn gẹ́gẹ́ ò lè ran ara wọn lọ́wọ́ gbogbo àwọn tó bá jẹ́ ṣéèkù àwọn tó jẹ́ àwọn tó ń sọ pé kí wọ́n máa pa àwọn ọlọ́run kí wọ́n máa sin àwọn lẹ́yìn ọlọ́run àbí kí wọ́n máa mọ́ ọlọ́run ọba ọlọ́run bó bèèrè lọ́wọ́ àwọn tí ń mú wọn lọ́lọ́run ọba náà pé sẹ́wọ̀n eléyìí wọn á lè yàn sòrú nàkú ṣé wọ́n lè ràn yín lọ́wọ́ àwọn yẹn táwọn kẹlẹ̀ ràn wọn lọ́wọ́ báyìí táwọn náà ti rí iná tẹ́lẹ̀ pé àwọn tí wọ́n pè náà àwọn náà ti rí kíni o àwọn náà ti rí iná yẹn <laughs> kílókùdì ọ̀rẹ́ ṣé wọ́n lè ràn wọn ọlọ́lá ìgbà tí wọ́n ti wá rí yẹn so kí wọ́n káyà lásùn ìka wá dúró náà. fàkúbìkìbù fi àhùn wọlgọ wọn. ọlọ́run báwa nígbà tí wọ́n ti rí náà báwọn tó gbé lọ́wọ́ tí wọ́n ní àṣà wọ́n tí wọ́n sọ náà ni pé kò sẹ́ni ìlú lè ra wọn lọ́wọ́ wọn ò ní àṣà kankan ọlọ́run báwa ní fàkúbìkìbù fàkúbìkìbù fi hà wọ́n wà á mú àwọn èèyàn yẹn wọ́n ní kí wọ́n mú orí wọn kí wọ́n ti bọ̀ orí orí ni wọ́n ti bọ̀ nù náà náà pè ní kábgàbà ọ̀nà kùbìkùbì fìyà ó mú orí yẹn orí ó àti bọ̀ọ̀nù náà fìyà ó ti bọ̀ọ̀nù náà ọlọ́run ó mú orí kí wọ́n mú orí wọn ó ti bọ̀ọ̀nù náà wọ́n kọ́ máa wo náà lọ́kàn wọn ọlọ́run ti kọ́ yẹ wọn ọlọ́run àti orí wọn bọ̀bẹ̀ orí wọn gbà ti bọ̀bẹ̀ nígbà tí orí nígbà tí orí yẹn bọ́ọ̀nù bìkan ọ̀nà pè ní èèyàn ti bọ̀bẹ̀ ọlọ́run ni gbogbo ọlọ́run ó ti wọ̀bẹ̀ gbogbo ọgbẹ́ báyẹn ni wọ́n wọ̀bẹ̀ gbogbo wọn padà yẹn àwọn tí wọn àwọn tí àwọn tí wọn kọ mú òní òun yẹn òní àwọn tí wọn kọ mú ni àwọn kí ni o àwọn tí wọn ń pè lẹ́yìn Ọlọ́run tó ń pè lọ́lọ́run tó ń já àwọn èèyàn wọn kó wọn báyìí wọn kó gbogbo àwọn tó ń pè lẹ́yìn Ọlọ́run tó ń fi tó ń pè ní kí lẹ́yìn Ọlọ́run yẹn wọn kó wọn báyìí gbogbo àwọn igi tí àwọn èèyàn ń forí balẹ̀ fún wọn ó fi wọn dá iná nínú nínú nínú ná ní tiwọn bẹ̀tẹ̀ àwọn èèyàn tí wọn àwọn òdòdó wọn àkọ́kọ́ sí kíni ó ti orí wọn bọ́ ní ẹ̀dá um, wálé gọ̀ọ̀wù àtàwọn tó wá nù pẹ̀lú wọn náà wọ́n tún kọ́ àwọn yẹn náà síbẹ̀ sọlọ́ ni bí wọ́n ti kó wọn síbẹ̀ nìyẹn sọlọ́ tó sọ àwọn tí wọ́n ti kó sí ọlọ́ba tó ṣàlàyé lọ so bí ọlọ́run bó ti kó wọn síbẹ̀ nìyẹn so eléyà lá máa ṣàlàyé fún ọlọ́run ní ọ̀la kọ́lọ́ má jẹ́ kí a wọ̀ náà ọlọ́run ṣe wá lẹ́nu tó yẹ pé yóò wọ àlìjánná kí ọlọ́run mọ́sẹ̀ àbá sólè jọ fún ẹ tá a gbọ́ kọ́lọ́run jẹ́ kó lófẹ́ nìkan kan wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ṣàlàyé náà ni pé kò sí bí adivẹ́ ṣe á ṣàlàyé ẹ̀sìn fún àwọn èèyàn náà ni so òdodo yóò máa jẹ́ òdodo so gbogbo bíbù kò jẹ́ pé èèyàn gan lè kó sínú nǹkan yẹn náà so òdodo ò ní kó má jẹ́ kí ni o kó má jẹ́ òdodo mọ́ òdodo ni pé ṣẹ́rìtù láti ṣàdúrà fún kèfèrí tó wá báyàn ni pé kọ́kọ́ di mùsùlùmí májẹ̀mọ́ àkọ́kọ́ nìyẹn nígbà wọn tó ṣe rúkìá àtàwọn gbé kèfèrí wá ní ọ̀pọ̀lọpọ̀ fún ni pé kí ni o ó di mùsùlùmí so mo lọ ṣe rúkìá fún so ṣẹ́rìtù ni kọ́lá mo tó lè gba àdúrà èèyàn pé kíni àdúrà tá a lè tọrọ fún àwọn ìbíkọ́ bó ṣe kíni o kò fi wọn mọ́nà so bet nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé lónìí bá ti wà láyé so àwọn kankan wà dẹ́ pé wọ́n àfẹ́ẹ̀tì gbogbo wa lórílẹ̀ ayé nítorí pé àdó dáadáa pẹ̀lú iman àgbà bí ayé ti dà lónìí òun ni ó fà á so mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ tí wọ́n mọ̀ ní mùsùlùmí tí ó dẹ̀ dúró ti islam ẹ̀ bẹ̀rẹ̀ mùsùlùmí lónìí ọ̀lẹ́ tí ó lè dúró ti islam ẹ̀ gan so lóbi jẹ́ pé náà rẹ̀ ẹ̀ẹ́ kásádùá àwọn yóò sádùá kódà ẹ̀yọ́ sádùá ní àwọn àbúrò àwọn afáwọn náà ni kò sí ní tẹ́fẹ́ ṣe dùá fáwọn ni wọ́n lórí ilẹ̀ ní ìsìn so tẹ́ bá ń bàjọba ṣe kankan ẹ̀dọ̀ fẹ́ bàjọba ṣe yẹn kan so ẹ̀dọ̀ bá ẹ̀ sádùá fún gómìnà ẹ̀ sádùá fún pẹ́sidẹ́ǹtì so òṣèlú ẹ̀dá <laughs> sí ní so ṣùgbọ́n àyẹ̀ gbàgbé kò lè gbà so ẹ̀ kàn ń ṣe lásán náà <laughs> so èyàn dẹ̀ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run bá dé abánú ṣe tán. ǹjẹ́ ẹ̀rí pé láyé àdúgbò sá okay me repeat the question again Okay, má bínú ó yẹ kí n repeat question ẹ má wọlé ẹ má wọlé ma sọ ẹ má wọlé ó yẹ kí n wọ́n ti máa gbọ́ yé náà ó question ẹ n so. náà pípé bàtí wàhálà wa pọ̀ báwọn náà àtàwọn ọmọ jẹ́ ọ̀pọ̀ àlùbámusa kí musa báwọn àwọn kan níbi sá sálà pé kí nígbà tí ìyàn múlẹ̀ mọ́ka ká ó ṣàdúrà fún wọn kọ́lọ́run kó ṣe kí ni o kó mú ìyàn náà kúrò.